بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فإليني ترى على كدقمتي أفكا لقامة الناس قالوا العقيدة الإسلامية طبعا أدوك إسلامه تتفاعل فيما نبالين وما من العقيدة السفارينية أديقة مولا في تفاعل محمد بن أحمد بن سالم السفاريني أفاوي عالم بالحديث ونماني بالحديث هو الأصول هم أصول فقه àwọn ẹ̀rí agbóyè ẹ̀sìn wọ́n ádàb ẹni tó túmọ̀ nípa ádàbù ni wọ́n àwọn ló jẹ́ kí wọ́n lè fi orin gbé àkídà yìí kalẹ̀ bákan náà mo kẹ̀kọ́ ni wọ́n ìwé táwọn èèyàn bá kọ àwọn ni wọ́n ń ṣe ọ̀fin tó nípa rẹ̀ sóhun ilẹ̀ tọ́dún tó òun sì kàn yẹn lálàáfíà kí ni wọ́n tó sọ gbogbo ẹ̀ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n wọ́n bí wọn síbi tó ń pè ní safarin ọbẹ̀ wọn sí ibi tó ń pè ní kíni wọn safarin safarin yìí agbègbè ilẹ̀ sham wọn láti máa rí ibi tó gbé wọn sí yẹn lọ lásìkò ìṣèjọba àdáwùlátú alẹ́ ọ̀túnmáníyà àdáwùlátú alẹ́ ọ̀túnmáníyà bàbá yìí wọ́n wá tọ́àfù lọ sí Damascus wọ́n tọ́àfù lọ sí Damascus gẹ́gẹ́ bí ìṣesí àwọn àfa wọn máa lọ síbẹ̀ yẹn wọ́n á kíw lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlùfáà níbẹ̀ àwọn olùmọ̀ súnà níbẹ̀ wọ́n padà síbi tó ń pè ní nàbìlẹ́s ìlú wọn tó wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn aleykum salaam wa rahmatullahi wa barakatuh wọ́n kọ́ àwọn èèyàn wọ́n mú dájọ́ ẹ̀sìn wa ìbẹ̀ làfa wa kú àárín igbó ni wọ́n bí àfa àti igbó ìgbà tí wọ́n lò láyé àfa yìí wọ́n gbáyé láàrin eleven fourteen eleven fourteen sí eleven eighty eight eleven fourteen sí eleven eighty eight sọ ẹni tó sì rí ẹ̀mí lò ní wọn ẹni tó rí ẹ̀mí lò ní wọn sọ abáyọ fourteen kò nu eighty eight kìíní fọ ẹ hmm? àfárí fọ kan àrí sẹ́wọ̀n kan ṣé kìí ṣe seventy four nìyẹn sọ wọn pẹ́ láyé sọ. So, ọlọ́run pé ọba ní kí afárá àwọn kí lọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀ nínú àwọn olùmọ̀ bíi abdulkadiri atagolibi abdulghani anabilisi àwọn tó kí lọ́dọ̀ wọn nìyẹn tó àwọn tó kí lọ́dọ̀ ahmed bin ali alimajini wọ́n rí i pé àwọn afárá àti àbí alimanini náà afárá àti àmàǹgọ́ yòó náà afárá sọ̀nà ìrònú àwọn ọmọ kí wọn ni murtado zabidi mustapha arahibani àti kamaludin alhazi ọlọ́run kí ọba ní pé àfààní wọ́n sọ àwọn tíra tó pọ̀ wọ́n sọ àwọn tíra tó pọ̀ wọ́n sì tíra tó pọ̀ ọ̀kan náà àwọn tíra àwọn òlélẹ́ ti àwọn bẹ́ẹ̀ àwọn tíra àwọn lẹ́sìn bíi thirty four àwọn tíra tí wọ́n ṣe. níta ti fọ́ omi tí wàá ti mọ̀ sí lọ́kàn nù rẹ̀ ní eléyìí tí a fẹ́ yẹ̀wò yìí kọ́lọ̀ nǹkan bá ní kẹ́ àfààní. بسم الله الرحمن الرحيم الحمد لله القديم الباقي مسبب الأسباب والأرزاق

ẹni mọ̀kádìrì lọ́wọ́ àlọ́dọ̀ yìí kankan náà ni àti mùsàbíbí mùsàbíbí ayé mọ̀kádìrì asibábí ẹni tí ń kádàrà gbogbo àwọn okùnfà tí máa fi ń jẹ́ òsè kìí ṣe gbogbo ìgbà tá a bá rókùnfà lókùnfà yóò fi ṣe lápẹẹrẹ tí òǹgbẹ bá gbẹ̀yìn okùnfà téèyàn fi tàǹgbẹ ni kéèyàn mú mi wọ́n tó bá wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn lè mú mi tí ò ní tàǹdẹ̀ wọ́n lọ fà àwọn ẹni tí wọ́n fẹ́ lọ jagun nígbò ní ṣé ẹlẹ́sìn ọlọ́run tó ń kó wọn lọ́sọ́gun sọ fún wọn wípé ẹ̀ẹ̀kan odò kan tó ń gbé bá ti àgbẹ̀yìn bá ti àgbẹ̀yìn bí ẹ máa ń mojú bí ẹ̀kún wọ̀kàn lọ àwọn tó wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ kódà wọ́n ní wọ́n ẹlòmíì mú mi ní tíkùn rẹ̀ fi ń bẹ́ ń kú síbẹ̀ àwọn tó sì mú jù bẹ́ẹ̀ lọ wọ́n débi tí wọ́n padà jà báyìí wọ́n padà jọlẹ̀ ni sọlọ́ fi já sí pé ọlọ́run ni mọ̀kàndínlẹ̀ àṣùráàdì òun ni máa ń kádàrá àwọn okùnfà tó kùnfà yóò fi ṣe déédéé ànìkáàtò sábàbòlì wìláàdà ìgbéyàwó okùnfà kéèyàn fi bímọ ni tọ́lọ́run fẹ́ wọ́n sọ pé ẹnìkan ọ̀kẹ́ lè wá gbádá lálẹ́ nìsín wọ́n sọ pé níbo lẹ́nu ìní ń lọ wọ́n máa sọ yìí pé à òun lọ fún ìyàwó òun lóyún ìbejì wọ́n lọ fún lóyún ìbejì ṣé sọ́nà ń bá kádàrá pé pé ó lóyún kẹ̀kẹ́ ni ló fi já sí wípé gbogbo àwọn kiri tá a máa lọ pé ní ẹ̀ bá ṣe ní báyìí ìṣẹ́ báyìí ni à lóun bá fẹ́ ni o ọlọ́run bá fẹ́ ní o ní ọ̀rọ̀ àgbẹ̀ yìí gbà ọlọ́run bá fi mí lọ́kàn balẹ̀ mo bá lówó ní ìsìn ọkàn mi ò balẹ̀ ó lè ní owó kó tó fi ìgbà yẹn jẹ́ ìpayà rẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ bí òye táwa ń lò lásìkò yìí ẹni ọlọ́wọ́ gan ní ìsìn ọkàn rẹ̀ balẹ̀ jù because má ògiri jì hòrò yóò fi rin síbi orí ògiri rẹ̀ nítorí olè òun ò sì ní sùn báwa ṣe ń sùn ẹlòmíì tó fi di pílé kò ní sùn lẹ́rọ máa bà pé sáwọn kiri ní òní wá wọ́n ibi tá a ti rí fọkànbalẹ̀ ọlọ́run nìkan ló lè fún yàn ní fọkànbalẹ̀ mọ̀kọ́ dèrè àsìbáàbì ọlọ́run yẹn ní máa ń kádàrá àwọn okùnfà wálé àrùzáàkì àtàrí ìdí láìpẹ́ èèyàn ò lè sọ pé wọ́n sọ ìyàdó ọlọ́run ló lè sọ ìyàdó kódà bí bàbá lówó kò lè lóun fẹ́ kọ́ ọmọ lówó ní ìyàn ọmọ gbogbo ọ̀sẹ̀ lẹ́sàn kan ní ọmọ bàbá olówó kan ní ìsẹ̀yìn wáyé nígbà owó ní yọ kó five million fún lónìí ní ìlérò kó lè dọ̀là lọ́wọ́ rẹ̀ owó gidi kò lè dọ̀là èló ni Dangote fi bẹ̀rẹ̀ bísínẹ́sì half a million nífà tó yẹ padà wá di àgbákẹ́ owó nísìn sọlá òní máa ń sọ ìyàdó lówó ẹ̀kọ́ máa sọ nípa bàbá kan tó ní àwọn atọ́gbọ̀rẹ́ méjì máa ń wá dọ̀rẹ́ àwọn atọ́gbọ̀rẹ́ méjì wọ́n máa ń wá tó tàn láti wá wá ẹ ó gbé búrẹ́dì fún tọ́kété kejìlá yóò fún sùsì wọn àmọ́ ń pàdé ara wọn èyí tí ń gbé búrẹ́dì fún ni àwọn lọ sókè lòun fi búrẹ́dì sí owó gan lòun nídìí kó fóun títí ọwọ́ rẹ̀ kọ̀wọ̀ pé búrẹ́dì àrà ní gbé fóun ó ti kí góòlù bọ́ná nígbà tí bá ń jẹ búrẹ́dì lọ́wọ́ yọ kẹta góòlù ni kò ní lè wá máa tọrọ bára lọ́wọ́ wọn èròǹgbà olówó nìyẹn ìdí òun fẹ́ sọ ọdún lówó <laughs> gbangba sísì lọ́wọ́ tì í àwọn míì sọ pé ń lọ ta búrẹ́dì rẹ̀ síta ìyẹn wá ti wá wo ìgbà tó fún un ní búrẹ́dì rẹ̀ pé ó yẹ kó sìn yóò ti gbọ̀dàrú lára kiri báyìí ká kí ni ìyìn ah, pèmí sí mi bá pè pé tó arákùnrin búrẹ́dì tá a máa ń fọn nígbà lòun fi sùn ẹni tó ń bá ti bọ́ta lòun ń ta ah, òdodo ni èèyàn ò lè sọ̀yẹ̀ dolówó ọlọ́run ò lè sọ̀yẹ̀ dolówó. rẹ́ máa ra bósìn rẹ lọ kádàrá ti kò kó lòsì tó yà láyé ẹ náà ni. sọmọkọ́ dìrì àṣìdáàbì ọlọ́run yẹn ní máa ń kádàrá okùnfà tí fi rí ra àti fẹ́ kó rí wọ́n àrùzáàkì àti jẹ́mu. حي عليم قادر موجود قامت به الأشياء والوجود حي عليم قادر موجود قامت به الأشياء والوجود هنا حي لله على عين شو نقول لا àlèyémún alámọ̀tàn ni kọ́ọ̀dìrún alágbára ni àdálẹ́sẹ̀ ni mọ̀ọ́jọ́dún ọba ti ń bẹ ni kọ́ọ̀mọ̀ ti bí ìhìlẹ̀ àṣìyá o gbogbo ohunkóhun ló dúró pẹ̀lú rẹ̀ tí ọba sí àlá gbogbo nǹkan tá à ń rí ò wà wálé wòjú àti gbogbo ohun ti ń bẹ. dàlá tí وجوده الحوادث سبحانه فهو الحكيم الوارث wọ́n ní dálìlà tí aláwòjó dìde ń tọ́ka sí bíbẹ ọlọ́run alhawadisu àwọn ohun tó ń ṣẹlẹ̀ bí irú òjò ti ń ṣẹlẹ̀ yìí wọ́n tọ́ka sí pé agbára kan ní ń darí rẹ̀ tó fi ń wá lákòókò tọ́ba tí ọlọ́run bá fẹ́ kọ́ wa. subhanahu mímọ́ fọlọ́n fahuwa alhakimu adájọ́ lọ́lọ́run àbí ká sọ pé aláṣepé ni ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run aláṣepé aliwarisu olùjogún gbogbo ẹni tí ó jogún ni. sọmọsọlá tó wàsálà mọ̀nsárùmọ́ta alánàbì yẹlẹ mustapha kanzili huda. sọmọsọlá tó wàsálà mọ̀nsárùmọ́ta alánàbì yẹlẹ mustapha kanzili huda. wọ́n lè sún mọ̀sọ̀lá tó lẹ́yìn náà ní ìkẹ́. wasalaamu àti ọ̀la sáré mọ̀dá lọ́jọ́ ti láéláé ala nàbí yèlè mustapha ọmọ ajẹ́ta nàbí ta dásà lẹ́sà kánzìlì hódà tó pẹpẹ ọ̀rọ̀ ọmọnà gbogbo ọmọnà yányá ànábì ní kánzù rẹ̀ ọ̀rọ̀ ọmọnà ni. أبراري ما عدن تقوى مع الأسرار وآله وصحبه أدراري مع عدن تقوى مع الأسرار وآله اللهم بني سيكفى على آل النبي وصحبه أتوان صابره على أبراري أتوان جنيري màádìní tẹkọwa wọn tún jẹ ìníye lórí ìpayọlọ mọ́ádàn òun ni bí nǹkan tó lówó lórí bíi pàtró àbí kùsà màádìní tẹkọwa tí wọ́n jẹ́ ìníye lórí nínú ìbẹ̀rù ọlọ́run máa lè àsìrárì àti àsírí ẹ̀sìn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ tí ọ̀yẹ́ lomi ìtumọ̀ àṣírí nínú ìjẹ́sà àṣírí ogun ní àlẹ́ àṣírárì àtàwọn èyí tó pamọ́ nínú àlàyé ẹ̀sìn àwọn sábẹ́ ni májànù rẹ̀ àwọn ni wọ́n níye lórí nípa rẹ̀. وبعد فعلم أن كل العلم كالفريع لتوحيد فاسمع نظمي وبعيد وعلم أن كل العلم كالفرح بالتوحيد فاصنع المشي لما صار صوتي أي قوكان وأنا وبعد لي بعد فعلم إما معكم أن كل العلم dájúdájú gbogbo ọmọ kàlífàrí àìlè tàwọ̀ṣídì ó dàbí ẹ̀ka fún tàwọ̀ṣídì فاسمع نظمي ها توحيد نقلة كان بقول ما يكون وجف توحيد فاسمع نظمي بوني مثل سنجوي لأنه العلم الذي لا ينبغي لعاقل لفهمه لم يبتغي لأنه العلم الذي لا ينبغي لعاقل ينبغي العلم الذي توحيد يعني ما tó لا ينبغي لعاقل كلتا lẹ́tọ̀ fẹ́ni لفهمه láti gbọ́ yé lámúyàgbọ́ tàkì kó ńlá káyìí má wàá mọ́ ká má wà lè fa àmì yìí ìgbàgbọ́ yé mọ́ tawhid lè anahu lè ilmu torí pé tawhid ìmọ̀ ni alẹ́dí èyí tó ti pé láàyè mbàrí kò lẹ́tọ̀ lè àkìlì fẹ́ni tó rí rẹ pé lámúyàgbọ́ tàkì lè fa àmì yìí kó má wà bí ó sì gbọ́ yé ẹni tó rí ẹ bá pé gbọ́dọ̀ wà bí ó sì gbọ́ tawhid yìí. فيعلم الواجب ولمحال كجائز في حقه تعالى ويعلم الواجب والمحال كجائز في حقه تعالى ويعلم الواجب يوم أن تجدد ولمحاله àti ohun tí ò ṣeé ṣe àjá ìzìn bí hàkìhì tààlà àti ohun tó lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ ọlọ́run kí ló pé dáadáa káàfin ilẹ̀ fọlọ́run kí ni ò ṣeé ṣe káàfin ilẹ̀ fọlọ́run ó pè dáadáa ká pa ọlọ́run láláàyè lápẹẹrẹ àbí nísìnyí kò ṣeé ṣe ká sọ pé ọlọ́run ó kù àjá ìzìn kí ló lẹ́tọ̀ọ́ nípa ọlọ́run ni làwọn ọ̀rọ̀ yín rẹ̀ yín. في حقه تعالى إلا يقول الله بالك له وصار من عادات أهل العلم أن يعتنوا في صبر ذا بالنظيم وصار من عادات أهل ọ̀sọ́rọ̀ mi ní ádáti àhìlẹ̀lẹ̀ ilmi ọ̀padà wà nínú òṣè sí àwọn ní mímọ́ láyé àtànù kí wọ́n ṣàkólé kan fi sábórì dá láti múro ìmọ̀ yìí wá bí nàvimi pẹ̀lú sísìn orin jọ ọ̀sọ́rọ̀ ọ̀padà wà mí ní ádáti àhìlẹ̀lẹ̀ ilmi nínú òṣè sí àwọn ní mímọ́ wọ́n ní àṣànù kí wọ́n ṣàkólé kan fi sábórì bá níbi mímú rọmọ yìí wá bí nẹ́fímì pẹ̀lú sísìn orin jọ. لأنه يسهل للحفظكما يروق للسمع ويشفي من ظمع لأنه يسهل ẹ̀yin tẹ̀ lè ka ẹ̀ máa wí sókè ń rẹ̀ ní rẹ̀ èmi ká gbogbo èèyàn ń gbọ́ gbogbo àti wa ti àwa rí nǹkan nìkan ní sọ̀rọ̀ pé ó sì ń gbé. لأنه ìfòbí tà mọ́ tó bá yẹ pé èèyàn kan náà ní tà dáadáa sí ní ìdákẹ́ ọ̀dà ẹ̀ wá tà rárá. لأنه يسهل للحفظ كما يروق للسمع ويشفي من ظما لأنه يسهل للحفظ كما يروق للسمع ويشفي من ظما nílẹ̀ anahu nítorí kọrin yasuhulu lil hifzi òun ní ọ̀rọ̀ ọ̀rùn láti há kàmá yàwó kò lè sámọ́ọ́í bí ó sì wù yàn láti gbọ́ yóò sojú lọ́yàn fún gbígbọ́ ọ̀yẹ́ ṣí mi ń bọ̀mọ̀ yóò sì wo ni sàn nínú ìgbẹ́ orin fọ̀mí níhùn náà nàìbọ̀mù tó lè àpídá. أرجوزة وجيزة مفيدة فمنهم ما يستقل في عقيدة wọ́n ní fọmìnì hùnà níbi ìbàyọ̀ nẹ̀zọ́mtò lé àkìdá mọ orin jọ tó jẹ́ tèmi tó jẹ́ ọ̀rọ̀ àkìdá orin jù mo sin jọ fúnra mi àkìdá àdéhùn òròjú zàtán nígbà rí tọ́wá ní rọ́jísù wàjí zàtán tọmọ níbà mòfídà ó tún wá sàǹfààní ọ̀mìnirúnà níbi báyìí tẹ̀sánmùtò lé àkéédá mo síjọ fúnra mi àdéhùn òròjú zàtán lórí tọ́wá níbà rí rájà sí rájà ni mustapha ẹ lọ mustapha ẹ lọ mustapha ẹ lọ mustapha ìlú mustapha ìlú mustapha ìlú ní orújú zẹta ajaraja wájú zẹta ọmọ níbà mo fi ìdàtà ó tún wá sanfàdì mo fi dá lọ́dọ̀ ha fi sílẹ̀kì ha mọ̀kọ́dìmọ̀ ọ̀sẹ̀tọ̀ abẹ́wà bẹ̀ǹkà zàkà kàtìmá. نظمتها في بيتها مقدمة ó ní nazam tó ha mo sin orin yẹn jọ fi siliki ha ní ọjọ́ ọ̀nà tí mo tọ̀ ń bẹ́ mo ká dìmọ̀ mo fi mo ká dìmọ̀ ń ọ̀rọ̀ ti síwájú wọ́n sì tẹ ẹ̀bìwà àbí àti báàbù mẹ́fà kàzá kàkà tí ma ó tún wá ní ìparí ó gbé parí ló ṣáàtì omi nínú tí wọ́n ń pè ní conclusion ó ní wọ́n sì mú tó bí dọ́rọ́ àti ẹ̀lẹ́ mọ́dé yá fi àkéde àlelefẹ́rẹ́ pàtẹ ẹ̀lẹ́ làrùn dé yá. àwọn tó ń ra bí dọ́rọ́ àti ẹ̀lẹ́ mọ́dé yá fi àkéde ẹkọ ní àfáàní ẹkọ tí mo sọ wọ́símùtù ha orúkọ tíra yìí òun ni mo sọ níbi dúrátì lè má dé alúùlù tọmọlẹ dúrátì àlìmọdé jàdù alúùlù tọmọlẹ ni mo sọ fi akéde ahmed fírikọtì lè má dé nípa àdéhùn kan àwọn ọjọ́ tọ́lọ́wọ́n bá yọ́nú sí àwọn alòsùn náà níjẹ́ bẹ́ẹ̀ ó fi hàn pé kọtíra táǹkà yìí gẹ́gẹ́ ni àbúrọ́tù àlùmọ̀déjàtù alóòlù tọ́mọ́lẹ̀ fi akéde nípa àdéhùkàn ahlèlè fẹ́rẹ́ kọ́tì ìlùmọ̀rọ̀déjà ìkọtíra gẹ́gẹ́ ni àwọn àdéhùkàn àwọn ìjọ tọ́lọ́wọ́n yọ́nú sí على اعتقاد ذي السداد لحمل إمام أهل الحق ذي القدر العلي على اعتقاد ذي السداد لحمل إمام أهل الحق ذي القدر علي أنا على اعتقادي على اعتقادي بالسداد الحنبلي lórí àdì ọkàn ẹni tó jẹ́ tó dúdọ́gba alihamdulilayi tó jẹ́ imam ahmed imam ahlil haq aṣáájú àwọn olótìtọ́ zil qadri ali ẹni tí ipò rẹ̀ ga alaɛtikɔdi lórí àdìọ kan rí sadadi ẹni tó jẹ́ olùdó déédéé alihamdulilayi tó jẹ́ hamdali imam ahlil haqi aṣáájú àwọn olótìtọ́ àwọn olódodo zil qadri làálì ẹni tí kò rẹ̀ ga. oni khayri mala faridili cula xaburi mala faridili cula rabbaani rabbili xija ma xidduja shaybaani. خير الملا رب العلا رباني واغفر يا محب يا شمالي حبر الملا ọjẹ́ olùmọ̀ fún àlùmọ́là àwọn gbogbo jama ìjọ fáridìlì ọ̀la ọ̀kan ló tún jẹ́ inú ògìjà àrùbá ni tó jẹ́ olùmọ̀ títí ọlọ́run tí máa ń tó jẹ́ títí ọlọ́run tí máa ń kọ́ni ní tí ó máa kọ́ni díẹ̀ díẹ̀ tí mo fi gòkè òun ń pè rọ̀bà rí rọ̀bì ìlhìjà olùrí làákàyè lẹ́nu yìí máa hìdójà olùkọ́ òkùnkùn rẹ̀ ni aṣọ ìbáni fámìlì rẹ̀ ni ìran ìbáni. فإنه إمام أهل الأثر فمنح منحاه فهو الأثر فإنه إمام أهل الأثر فمن منحاه فهو الأثر ولكنه حجر إمام أهل الأثر aṣáájú àwọn tó wà lórí pa dáadáa ni sọ̀rọ̀ mẹ́ha mẹ́lẹ̀ hárùn ẹni ọba gbèrò agbègbè ibi tó wà tó tọpasẹ̀ rẹ̀ hmm. tọ́ba ṣe kí nígbà wọn ti mú náhù ẹni ọba ṣàwòkọ́sí rẹ̀ báwo ẹ̀sàrí ń tọ̀ يعني طلع له ريق سقد ريحا حله صوب رضا والعفو والغفران مع نجم أعضاء سقد ريحا حله صوب رضا والعفو والغفران مع نجم أعضاء سقد ريحا kọ́lọ́n bá ń fún mu sàárè hàlàhó sọ̀bùrù rídọ́ tàbí ká sọ pé sọ̀bùrù rídọ́ ẹ̀dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìyọnu sàkọ̀dọ̀rí hàlàhó màá kọ́lọ́n bá ń fi síbi sàárè tí ó sọ̀kalẹ̀ sí wàlà áfúwò àtàmójúkò wálé gòfòránù àtàforíjì máa nẹ́jí àdọ́ nígbà tí wàá bá ti mọ́lẹ̀ àkọ́dọ̀rí han sọ́ọ̀bù rìdọ́ fáyìn lónìí ìgbà gẹ̀rẹ́gẹ̀rẹ́ yọnu sàkọ́dọ̀rí han hàlàwó ọlọ́run bá ń fi fún mu sàárè káàfà bọ́ sí tí màmú yẹn wà wàlá fúwo àtàmójúkò wáyé kò fọ́ra nù àtàforíjì mọ́nájí mọ́ ná nígbà tí wọ́n bá ti ń wàhálà hàn án. وسائر الأئمة منازل الرضوان أعلى الجنة وعله وسائر الأئمة منازل الرضوان أعلى الجنة wọ́n ní wàhálàhù ọlọ́run bá ń sọ kalẹ̀ sí wàsáírà làímà àti gbogbo àwọn aṣáájú súnà nínú mọ̀ ẹ̀sìn ọlọ́run bá ń sọ wọ́n kalẹ̀ sí mọ̀nẹ́sílà rèjì wá ní o ibùsọ̀ kalẹ̀ yọnu àlà àlùjẹ́nà èyí tó ga jù lálùjẹ́nà wàhálàhù bá ní sọ àfáà wọ́n sá ìrọ̀lẹ́ àìmà àti gbogbo àwọn aṣáájú yẹnyẹn mọ̀nẹ́sílà rèjì wá ní ibùsọ̀ kalẹ̀ sí ìyọnu àlẹ́ alìjẹ́nà èyí tó ga jù ní kíni ó lálẹ́ jẹ́nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك